This death is very painful. <clears throat> A young guy of 40 something years old. See the time when he sit down, when he dey complain, say dem no give am a result. E get here where I for see am, make I read am for una, make una see am well. I no wan carry the video because I no wan make dem give me um make dem give me this thing strike so my correct people, welcome to Boss Secondhand tv today is your first time when you come across my channel may i not forget to subscribe hit on the notification bell so that anytime wey we dey bring you know, go dey see so my correct people, hmm, this one is very very hurtful and painful I'm so since yesterday i dey because i love this guy if he dey art, the way when this guy take dey act i like am well well Go go dey do like woman you understand so my correct people na dem say e di mother die last year exactly one year when di mama die na im sef die e just go hospital make he go do check and um, go check wetin dey do am so na im dem come say e come sit down na be this place He sit down na hospital be here o oh, my people. di video dey here i no wan touch am so now he dey write for here so say he say "Uh, this is say say kudi kudirat kudia few minutes before his death few minutes so complaining about the hospital not taking care not taking him serious and not showing him his test result and wow if you check if you check both video he is wearing the same the same uh, white cloth jalamiya and uh, blue accra trouser our hospital need to do better maybe when we use one of those hospital do uh, scapegoat other go get serious all our our bus goes yesterday, I had to postpone it to today because the whole Instagram was bereaved yesterday of heartbreak. May so rest in peace. And wow, my people. This is Kadiri few minutes before his hospital. Ah. Ah, yeah, yeah, it's so painful, guys. e get the the time when he lie down when di nurse come dey comot dis thing for im body wen e don already go He lie down he don already go The same akara when he wear na e still wear for there This is so painful and so hurtful my correct pipo tey this guy parents he get wife o dis guy parents dem say e can act e no dey like to offend somebody and na so he take dey pray my people, if you dey pray wahala if you not pray wahala me i no come understand again dem say e get where dem dey do this. thing now he say he no well o oh. na e take go hospital my people, as he reach hospital they come admit am for how many days so na im come even dey write according to wetin we dey read for here say make people no dey He say this okay He say make i read am again make una hear am he say this is uh, eh, Sus Sese um, Kadirat few minutes before his death, complaining about the hospital not taking him serious and not showing him his test result. If you check both videos, he is wearing the same white Jamila and blue Accra trouser. Our hospital needs to do better maybe when we use one of those hospital to do scapegoat others go get sense all our gbasgbos yesterday i have to postpone it to today because the whole instagram was breathing ye breathing yesterday maybe so may he so rest in peace e so painful guys the thing pay, me sha una go see one video the time when dey for hospital right na make una wash am. Hmm. ilẹ̀ ń jẹ́ èèyàn kábíyèsí ah, elédùnmarè ọ̀dọ̀ ẹ la ti wá ọ̀dọ̀ ẹ náà la ó padà sí hmm. òkú ń sunkún òkú àkàṣọ lórí ń sunkún ara wọn fún gbogbo ẹ̀yin tí ẹlòmíín lòun ò bìlífù pé Sisi Quadri ti lọ Sisi Quadri lẹ́rìn yìí o níbi tó ti lọ ṣùgbọ́n gbogbo nǹkan ó yé Elédùmarè ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ eré tó bá wọn wà pàṣìṣe wọn rẹ bó tilẹ̀ jẹ́ pé ọdún tó kọjá ìyá wọn kú wọ́n ṣe kú ìyá wọn kí ọlọ́run máa fi ipò wọn ṣe ń tẹ̀lé tẹ̀lé o Sisi Quadri àwọn fáǹsì ògbọ́n ló ń ṣe léde lẹ́yìn yín o. You understand? Now, so let's have Look at him like a whip of cane. Come, come, come, Ṣé mi lè ń báwí? Tẹnu yín bó bí ọmọ tó ní gbóná. Mo rò pé orí yín ti dàrú bẹ́ẹ̀ rúru tojútojú áńgẹ́lì alásọ̀kùsí dọ̀tí mo rò pé wọ́n yẹ fọṣọ tó wá fún yín kankan kan olórí burúkú áńgẹ́lì aláwọn pọ̀tọ́ òṣì gbogbo ṣe rìpọ̀ apárìpọ̀ ẹ̀sìn ayé yín máa bàjẹ́ ni oh. èmi ló ń ṣe wóṣù wóṣù bí àbíkó ní wò fún ọ ni olórí gbogbo ẹlẹ́tì rẹ̀ ti pé ó ti nígbò náà ah. ayé èmi ló ń bá ṣòfò ọ̀rọ̀. you just start. áńgẹ́lì áńgẹ́lì ah, take one make you change change change my partner àti ah, kúrò lọ́rùn lélẹ̀ abeg change change change my partner. sórí ẹ̀ ò burú. áńgẹ́lì sílẹ̀ tó fi làgìrì tó fi dá sórí ló fẹ́ pè mí àti ẹ̀ pọ̀ abọ́ olórí rẹ̀ ṣe ní tọ́wọ́ aṣọ bí kankan tí wọ́n fi ẹ̀wẹ̀ yàwú olórí bo bu ọlọ́run wá kiri ẹ́ kò sí wàhálà sórí áńgẹ́lì àtẹ̀mí àtẹ̀tẹ̀fẹ́ pèmí àti ẹ̀pọ̀ sórí mú rẹ̀ tó rú bí ìbátan olóṣòwò lọ́wọ́ mọ̀ pórí burúkú wà nílẹ̀ lónìí. Ah, bros I thank God beg you no no see anything again hundred chances no no no no talk. sẹ́kùn tí máa sọ fún yín áńgẹ́lì tí mo yín dàbí ètò ẹ fi ṣe kẹ́sù ọmọ tuntun ní tí máa bí irun gbẹ́yìn tó ti táǹgì ni máa bí mi nú. ninety eight two chances have gone. <laughs> you don't know what you fẹ́ ta. má fọ tẹ mo wá bẹ́ẹ̀ ẹnu tiẹ̀ ló ti fẹ́ pọ̀ yìí sórí bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹgbẹ́rún gbọ́ mo tọ̀. ninety seven mo kà i'm serious with it mo kàn tiẹ̀. kí lẹ́yìn kátẹ́ sapá bí ẹ̀sìn gúnyán sàn yẹ sà kìlómítà sapá bí ẹ̀sìn mọ́ gbẹ́ sàárè kí gbogbo ẹ̀yìn tó fòsùn wá wọn ṣe ninety five. kí ló dé tẹ̀ ń fọ́n tọ́. ó lè bá yín jà sí ètò ẹ̀ka kọ́tì tó ètì both of you i will call ijemeke for you it doesn't take rubbish. for uh, but my man, mẹ man, we the go. wẹ́dẹ́ gbọ́n àrùn ṣo. ah ninety five. Can you ni it? if you don't live here i will call ijemeke for you. Okay, He on Instagram. ijemeke ijemeke for rubbish o. Oh. kí ló dé táwọn yín sáré kiri olórí búburú àwọn tán gbé yín nílẹ̀ jàkọ́ bí ìyá yín gbé pèlè tí wọ́n yín rọrùn ní kẹ́ ẹ̀ sí èrè ní kẹ́ ẹ̀ bàjẹ́. à ń bolo sí wádà kí ló dé ah, kí ló dé. ta ló sọ bẹ́ẹ̀ sí irungba wọn ọ̀bára olórí bobo ah, onírúgbò òsì. why